Thank you. talk show ògo ni fún ọlọ́run ìṣẹ̀dá tọgbọ́n lẹ́yìn gbogbo tí a ṣẹ̀dá sínú ayé ọ̀wọ̀ ni fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tìrẹ ní ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run àmín a àsìkò yìí mo dẹ̀ kí wa lọ́pọ̀lọpọ̀ fún ìrètí wa ṣe kí ni ètò ìkọkàndínní ọgọ́ta rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá a ṣe àjọyọ̀ ìlú Ìbàdàn bí a ti wo ìtàn rẹ̀ àti orin ìlú rẹ̀. Lọ́sẹ̀ yìí a ó máa sọ̀rọ̀ nípa ìsọmọlórúkọ láàárín àwọn ọmọ Yorùbá. Ìsọmọlórúkọ jẹ́ ètò kan pàtàkì ní àárín àwọn ọmọ Yorùbá. Ó jẹ́ àsìkò ìgbà tí àwọn èèyàn máa ń péjọpọ̀ láti sọ ọmọ lórúkọ. Ní ayé àtijọ́, ọjọ́ kẹsàn-án ló máa ń sọ ọmọ ọkùnrin lórúkọ, ọjọ́ kẹjọ ló máa ń sọ àwọn ìbejì lórúkọ, ọjọ́ keje ló máa ń sọ àwọn ọmọbìnrin lórúkọ ṣùgbọ́n ní ayé ìgbà tí a wà yìí ọjọ́ kẹjọ ìyí tó túmọ̀ sí pọ́jọ́ tí ọmọ bá pé ọ̀sẹ̀ kan ni wọ́n ń sọ gbogbo ọmọ lórúkọ nísìnyìí àwọn mọ̀lẹ́bí á ti fi orúkọ ránṣẹ́ sí àwọn òbí ọmọ orúkọ tí wọ́n wò wípé ó yẹ kí ọmọ máa jẹ́ àwọn òbí wọ́n ti ṣàkójọpọ̀ àwọn orúkọ náà wọ́n á sì ti fi orúkọ táwọn náà fẹ́ sọmọ náà wọ́n á ti fi kún un ilé là ń wò ká tó sọmọ lórúkọ oríṣiríṣi nǹkan ló máa ń gbé yẹ̀wò kí wọ́n tó sọ ọmọ lórúkọ oríṣi àwọn orúkọ la dẹ̀ ní lákọ̀ọ́kọ́ ni orúkọ àmútọ̀runwá pàápàá jùlọ eléyìí máa ń wà fún àwọn ọmọ tó bá jẹ́ ìbejì táyé kẹ́hìndé ìdòwú ni ọmọ tó bá tẹ̀lé wọn nítorí pé wọ́n wò pé ọlọ́run ti sọ wọ́n lórúkọ láti ọ̀run. Èkejì ẹ̀wẹ̀ ni àwọn orúkọ tí wọ́n máa ń sọ ọmọ láti ara àwọn ìṣẹ̀lẹ̀ tó bá yí ìbí ọmọ náà po. Àwọn ọmọ tó bá gbólúbi-kọ́rùn tó bá jóbìnrin là ń pè ní Àìná, ọkùnrin ni Òjó. Ọmọ tó bá fi ẹsẹ̀ wá sáyé ni Ìgè, ọmọ tí ó bá wà nínú àpò òun ni Ọ̀kẹ́, ọmọ tó dojúbolẹ̀ nígbà tí a bí òun ni Àjàyí, ọmọ tó ní ìka mẹ́fà tàbí ìka ẹsẹ̀ mẹ́fà òun ni Olúgbòdì. Lẹ́yìn yìí ni àwa ní orúkọ àbísọ èyí máa máa ń wo àwọn ìṣẹ̀lẹ̀ tó wà ní àyíká tàbí nínú ẹbí ẹ̀sìn tí wọ́n bá ń sìn nínú ẹbí nínú ìdílé náà tàbí àwọn nǹkan mìíràn láti lè sọ ọmọ lórúkọ ó láwọn ohun mẹ́sàn-án kan tó fi máa ń ṣe àdúrà fún ọmọ jòjòló náà alákọ̀ọ́kọ́ ni oyin inú ẹ̀ láti rí ẹja iyọ̀ tàbí àádùn a ní omi a ní epo pupa orógbón obì ọtí àti àtàrè díẹ̀ lára àwọn nǹkan mẹ́sàn-án wọ̀nyí ni wọ́n máa ma fi sí ọmọ náà lẹ́nu tí wọ́n ṣe ń ṣe àdúrà fún omi ni wọ́n máa fi ṣàdúrà ìṣẹ́gun fún ọmọ náà nítorí pé kò sẹ́ni tí ó ń bá omi ṣọ̀tá epo pupa òun ló fi máa ṣàdúrà ìgbésí ayé ìrọ̀rùn fún ọmọ náà orógbó ló fi máa gbàdúrà kí ọmọ náà kó gbó kó tọ́ òbí ni wọ́n fi máa lé ibi jìnnà sí ayé ọmọ náà nítorí pé ọmọ atàrẹ pọ̀ wọ́n máa fi àtàrí gbàdúrà fọmọ náà pé yóò ní ọ̀wọ́ rẹ̀ lẹ́yìn òun fúnra rẹ̀ náà yóò sì fẹ́ gbòòrò nínú ayé a máa fi oyin gbàdúrà adùn sínú ayé ọmọ náà gẹ́gẹ́ bí ẹja ṣe ń fi orí labújá a máa fi ẹja náà gbàdúrà fọmọ wípé ó máa máa la ayé já nínú gbogbo nǹkan tó bá ń ṣe ọtí ibi ayọ̀ láti máa ń bá ọtí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló máa gbàdúrà fọmọ náà pé ibi ayọ̀ láti máa máa bá a lẹ́yìn àwẹ̀jẹwẹ̀mu làwọn mọ̀lẹ́bí àti gbogbo àwọn alábàáṣe tó bá wá síbi ìsọmọlórúkọ ọ̀hún máa fi owó dá ọmọ náà lọ́lá. owó wọ̀nyí ni wọ́n máa kó jọ tí wọ́n máa kó fún ìyá ọmọ náà pàtàkì ni fún arákùnrin Tóyìn Sàlámì fún àkójọpọ̀ àlàyé wọ̀nyí. níyìí ni a máa fi ètò tòní kọ́ sí mo rọ̀ wá láti wà ní àlàáfíà kí ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè nàìjíríà kó wo àwọn orílẹ̀-èdè àgbáyé sàn kó sì pèsè fún àìní gbogbo wa lórúkọ jésù eré gbogbo di ọ̀sẹ̀ tó ń bọ̀ ire o. ọmọ